bí ojú lápá àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run bá ṣe gàmbì kan rí ọtán àwọn yẹn wà múbẹ̀ ní àìjọsìn láì sí pé ànábì yẹn fẹ́ sọ́bẹ̀ pé àìjọsìn ni mo là ń kà lọ́wọ́ tá a fi dúró láàrin rẹ̀ kọ́lọ́ mọ́tò àti kò yíwájú bá ti sàlàyé ẹ̀ lọ ọ̀la Qur'an al-Karim ọ̀la la ilaha illallah page 228 ni à ń kà lọ program fẹ́rẹ̀ kẹta àfáàzára ìgbàgbé bisimilahi rahman rahim ويجب أن نفرق بين هذا وهذا ó di ọ̀rọ̀ yẹn ká mú yàtọ̀ láàrin àwọn ààyè tí ọlọ́run ọba abẹ́rẹ́ pè láyé ọ̀wọ̀ yàtọ̀ àwọn ààyè tó pé ọlọ́run ọba ọ̀tí pàṣípàá yọ̀wọ̀ ni táwọn yẹn mú láyé ọ̀wọ̀ táwọn yẹn bá jọ sí ń bẹ̀ àwọn ìkan bẹ̀rẹ̀ gbọ́rọ̀ ọba gan lọ́sọ pé àyẹ̀wọ̀ nílé mọ̀ṣáàrìlà aram níbi mùsẹ́lífà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó di wa àwọn àwọn ìkan bẹ̀rẹ̀ pé ọlọ́wọ̀n sọ̀rọ̀ ń pa rẹ̀ ní ìsọ̀rọ̀ ń pa rẹ̀ ó di wa bíru haram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ فأماكن التي لم يكفلها الشرع روى فالأماكن التي لم يكسرها بالشرع التشريع gbogbo àìdẹ́pẹ́ ọlọ́wọ́ bá ọgbẹ́ ìṣẹ̀rí ọ̀tọ́ka ti pẹ́ sí báyìí bẹ̀ kò ní gàtí kankan bẹ̀ ẹ̀nà ọmọdé bí àwòjẹ́lẹ̀ta lọ́jọ́ kankan bẹ̀ àwòjúkọ bẹ̀ sí ya ní bá bí ààdà ní sísí ọmọ ènìyàn pé à ń lọ bí kọ́rẹ́ ìwà ajá sí yín àwọn olè ìṣẹ̀rá àti wá dúró mẹ́ kírun ní gbogbo ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ láti kírun iná ọlá yẹtẹ́kìlọ alùmọ̀kárì lẹ́bi sọ́lá fi ìrọ̀sùn sọ́lá mùsọ́lá kọ̀ ẹ̀ká pé àgbà ti kírun gbà yẹn o àyè ti da yọ̀ olúbi láti máa kírun yẹnna òfò àlà ọlá mi bá bi kásì kí gbọ́gbọ́n máa pé ibi tá ń lọ ní o إنما فعله لأن الصلاة أدركته في هذا ó kírun bẹ́ẹ̀ jọ pé ọlọ́run ní kásìkò tó bá ń bẹ́ẹ̀ ó dẹ̀ kírun bẹ́ẹ̀ wàhálà makan irú ààyè bẹ́ẹ̀ wọ̀gá irú àti irú àwọn bẹ́ẹ̀ lẹ́yìnsà lẹ́ọ̀míza kò ní specialities kẹjọ à ah, eléwà special da an ya kima ba da tubarukun nasu biya tó tí ẹ bá ń tẹ̀lé nǹkan báyìí ó ní ìwà ìgbó wọn wà albarka ní ibẹ̀ pé àyà albarka ni wọ́n yà fìdó na a bí eid ó máa mú ní àyè eid tó máa pò yìí tó pè ní eid bí tá máa pò tá máa pọ̀ ń bẹ̀ àfẹ́rú na ilé àdígbò máa rìn àjò lọ́bẹ̀ wọ́n gbéra láti ìlú kan lọ sílẹ̀ pé àyẹ̀wò ọ̀dẹ́ yìí يصل بذلك ما يصل بأمم سابقة من الشرك دعا سلين قابل نكان تسلسان على أمة كوكو إنه يبوسي وانشي rúbẹ̀rẹ̀ yóò náà àríyà kódà wọ́n lè kọ́ ọmọ mẹ́ta síbẹ̀ àbí kó kọ́ kankan síbẹ̀ ìtàwọn yóò máa fi ziyara nǹkan náà هناك من يطالبون الآن بذلك بين أمدانيسي أبنوا كان صحيح بس بينيسي ويقولون يقول ابنوا على آثار الذي بنى بها رسول إلى بها رسول يكون كسبتال بزان كجنبه بزان بزان جقوم به ابنوا عليها من أجل ذكر أي قلب على ما نتلي فعسفي اذا أذكر رسري هذا كلام باطل رويتيني روروني رويبربيني ونحن لا نفعل شيئا لم يفعله سلفنا الصالح أواو آنيسي آه، كان سلف الصالح وسي أواني جو وسي لو كان هذا مشروعا لسبق إليه الصحابة والتابعون من بعدهم لو كان هذا مشروعا ذنب انت تبقى شريعة مني لقبك اليه الصحابة اما الصحابة جرى له ما شيء والتابعون والتابعين من بعد ذلك الله وما اهلكت امم الا بمثل هذه افعال وسكت كوكا وما الامة قيالو بروس سنكباه فالإحياء وآثار معظمين يجروا إلى وثنية إما sáde ààyè revive ẹ máa revive àwọn nǹkan tó ti lọ́jọ́ òsì lọ́jọ́ máa fàájú pé kí ni yóò fà wọn lọ bí wọ̀sán ní ìyàlọ́ pé sọ́lọ́ ń pa àwọn tó máa ṣe déédéédé ẹ̀rí ilẹ̀ igan tí èsì ìlú yorùbá ni nígbà wọn fẹ́ ṣe dé ilẹ̀ wọn ti gbégún kàbàrà ó di wọn bọ̀rù kí a pé ṣe láti pálọ́ ní kọ́kọ́ lẹ̀ mọ́ ó di wọn ti gbégún kàbàrà mọ́ ìrìn àdáàlẹ́kì كما عرضها في قوم نوح وقوم السابقة موسى زمن يا نبي نوح أحبه من تسواجه ولا يقال إن الناس الآن على وعي من دينه فلا يقاف عليهم أو يقول أعمو ينيس يسكيما أعبر قول كلاسي أي يقول أعبر صبي لأنها تاتي أديالا جاهلية يزين لهم الشيطان وثنية lọ́wọ́ àsìkò kan bọ̀ ọ̀dọ́ pé àwọn kan ó di gbọ́ àyẹ̀mọ̀ kan èyí tó wà sí nǹkan ẹ̀rọ fún wọn in fact yóò sì lọ́tọ̀ sọ fún wọn lé pé wọ́n máa tọrọ nǹkan bẹ̀ ó sì máa rí nǹkan ẹ̀ wọ́n ní asọ́mọ yín nìjà bẹ́ẹ̀ tó fún yín ẹni kò sí gírí kan òkè gílẹ̀ mi pé òkè dáná yín gílẹ̀ mẹ́rìndínlógún gírí kan òkè aláàdọ́rin àbí òkè aláàdọ́rin mẹ́rin lọ́rọ̀ ìgbàdán ẹ̀ àwọn ọmọ bàdàn rí ẹ̀ bẹ̀rẹ̀ gbalẹ̀ ti bíkì yín bá sí màgà kùlà gbígbẹ́ ìdí ẹjẹ́ lọ́wọ́ náà wàá tẹ̀lé ọlọ́wọ́ bá náà ìṣàyẹ̀ ẹ́ ẹ́ ìṣúwà ní gbọ́dọ̀ parí parí page two twenty nine the last one of our life náà fọ yín sùúrù òyìnbá yìí náà ọlá ṣètọ́ bí wọ́n sọ ní ẹ̀ ṣètọ́ àṣọ ولأن الحي لا تؤمن عليه فتنة أظن لاني الوجه ولاية يفق ما لك كل ذي فتنة الفتنة دعوة كما دال لاني يوم يوم لأن الحي أنت قلت هو مياه لاية لا تؤمن عليه الفتنة آل تقبل فتنة لقلو لما جفتنا قلو ولوبة ولا تؤمن الفتنة على أهل كما قال خليل عليه السلام كسانا كتقرأ بالكم فتنة gẹ́gẹ́ bí hadith sọ pé ọjọ̀lébìnì wọ̀bàníyà náàbúdá asnam ọlọ́wọ́ bá gbé mi ìmí anábì Ibrahim àwọn ọmọ mi gbéwà jìnà sí kí ni ọmọ jọ́sí fún ọbọ kòsà ọlọ́mọsí ọlọ́ọ̀ṣẹ̀bọ ọlọ́ọ̀bà sàánú ọlọ́ọ̀bà ilé ìparí masala number 81 abọ́sí ní masala 82 ọlọ́ọ̀kọ́